la la la la la kó o bá nídìí obìnrin ò kí ń jẹ́ obìnrin ò. child, large, yeah, with wings. Thank you. Um, yeah, uh, uh, yeah, I'll pay cash. Okay, 63 Church Lane. Yeah, yeah, thank you very much. Uh, uh, how long before I get here? All right, thank you. waited up for you till 1.30 a.m. yesterday. Irú rẹ̀ wo ló ń rìn? Báwo ló ṣe máa ń feel pé wà òkè kó jáde látàárọ̀ kó dẹ̀ máa wọlé lóru Me ìmọ̀gbà tó today. And to make matters worse, you did not even make any meal for me to eat. I went to bed with an empty stomach. What is wrong with you? Can ni problem ẹ woman Honey, but why are you upset? you you really need to take things easy. Besides, my nature is shetim on she now. I really have to go. I'm running late. But is a daily learning, and then I'll make you Nigerian food. Maybe pounded yam and egusi soup. But in the meantime, mora seafood walano, So you can actually warm that up and eat it, okay? And honey, you really, really need to stop fussing, okay? I have to go. I'm the one fussing. Kisses. I'm the I'm the child. I'm the child that is fussing at eh, me. Darling! Darling, you forgot your food! Thank you, darling. Thank you so much. You don't finish your food. Come on now. I can't wait to even start eating it now. Love you. Love you too. Have a good day at work. Okay. Bye. tí obìnrin ò kí ń jẹ́ obìnrin ò kí ń jẹ́. ọ̀rẹ́ ah mo fi fún mẹ́rin gan àwọn ọ̀fọ̀ fi fún gan mo ah. sọ́yẹ́rì ti relocate báyìí. Ah, lẹ́sẹ̀kẹsẹ̀ ni o má dọ̀ parí kéèsì yẹn báyìí ọ̀gbẹ́ni ó gbẹ́rù ẹ̀ ni o ọmọ yẹn ba aláìbù ń bọ́ yẹn jẹ́ gan. ọmọ divorce is hard on men in America o ó jẹ̀bi ó jẹ̀bi wà o you go lose so much ah. men always come up with the short end of the stick here. wọ́n máa ń gbìyànjú gbé egun lé egun ni swear. I swear àmì ojú èso. wo pàdé mi láti já dànù jàre ìran pọ̀. àmì ìrọ̀lẹ́ náà. Eh, kò sí wàhálà. ìbínú jẹ́ ìbínú jẹ́. àwùrà kí ló dé o lọ fún lunch ni. wọ́n lè ní òjò mo kàn fẹ́ sáré impute àwọn figures yìí nìjọ. do you have to go for lunch? wọ́n láti jẹun kí ló o mọ̀ ṣe ṣẹlẹ̀ i'm gonna buy you your lunch sori mi ti jẹun at the level because of you i'm gonna grab something ṣùgbọ́n mi dìde dìde dìde. wọlé i can't i can't well, i have a lot to do i can't i, I don't have that time i'm sorry. o mọ nǹkan okunu la fi so you have to grab come on. wọlé no, no. no. Oh. stop stressing yourself oh. yeah let's go. Come on, come on. Let's go. Hold on. Hold on. Let me grab my bag mi ò ráyè rẹ o mọ̀ after you mi you. ráyè ọkọ mi mi ò ráyè ìṣẹ̀tọ́lé iṣẹ́ iṣẹ́ o. mọ́mí ẹ wo ẹ sọ gbogbo eléyìí náà iṣẹ́ ah, ah. rí àsìkò ọlọ́run lójú àní màá bá yín sọ̀rọ̀ later all right ó dàbọ̀ ẹ ká sọ. ta ló ń mọ́mí ni wọ́n bá sọ̀rọ̀ tó ń pariwo bẹ́ẹ̀. ẹ̀gbọ́n ẹ má wọrí mọ́mí máa wà òkè. ṣẹ́gun yìí wọ́n béèrè owó lọ́wọ́ ẹ̀ mo ṣe send owó sí wọn last week ni o. ogun jẹ́ ń sọ̀rọ̀ wò. ẹ ẹ má wọrí ẹ fi yẹn èmi àti wọn á ṣètò ẹ̀ kò sí problem. Ah, mo fẹ́ sáré jáde fẹ́ dé store ìsàlẹ̀ mẹ́. mi kò fẹ́ rest ẹ̀ o ti rẹ̀ mí. ok báwo ni iṣẹ́. ilẹ̀ máa <laughs> má ṣe jìyà láfi ń yá má jìyà lọ́fà ìdí tá a fi ṣiṣẹ́ ká ó bá lè rere jẹ ọ̀tọ̀ láyé iṣẹ́ ọ̀tọ̀ láyé ilé. ẹ̀gbọ́n kí ló ṣe yín tẹ̀ ń lọ ẹ má sọ fún mi pé nítorí sista wúrà lẹ ṣe ń ṣe báyìí. jọ́tọ̀rọ̀ ẹ̀ náà ṣé kò tó torí ṣé kò tó ìtorí láti àárọ̀ tí wúrà ti kúrò nílé yìí láti àárọ̀ tí wúrà kò lè pè mí kò lè pè láti àárọ̀ mo ti pe fóònù ẹ̀ látàárọ̀ ó ń ring ó ń ring ó ń ring trọ́fẹ́sì fún mi pé òun rí fóònù ẹ̀ trọ́fẹ́sì fún mi tó jẹ́ omi ló pé ó ń ring látàárọ̀ lọ bí orí tọ́lẹ̀ gímọ̀ kò lè mọ̀ pé òun fi ọkọ sílé òun fi ọkọ sílé òun fi ìwọ rẹ̀ bí báyìí kò tí ẹ̀ rí pé àlejò wà ní kó. ẹ̀gbọ́n yẹ kó ti mọ yín lára ẹ and èyí ni Wednesday ó yẹ kẹ́ ti mọ̀ ẹ́ kó máa pẹ́ délé náà ẹ wò tó bá jẹ́ kébi ló ń pa yín ẹ lọ sínú kíchìn kẹ lọ jẹun mo ti ro àmàlà àtewédú síbẹ̀. manage it. <coughs> ṣé wàá mú rìn. Hmm, maybe later. Ah, eh, eh. báàgì mi tí mo ní kó bá mi rà wá ń kọ́. Ah, mo dẹ̀ ti gbàgbé o mo dẹ̀ mọ̀ pé store yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí mo ti máa jẹun but on that particular day wọlé ló gbé mi lọ jẹun and we went to a different restaurant jọ má bínú. ló fi wá gbàgbé báàgì mi. Ah, má bínú. o lè lọ gẹ́ẹ̀tì ẹ̀ létà tó ti jẹun tán. kò sí wàhálà wo ọ̀rọ̀ ìwà àti wọlé yìí ò fẹ́ yé mi o kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn méjèèjì mi ti bá o kò yé mi. wọlé dis wọlé dat tá a máa sọ̀rọ̀ wọlé gbé mi lọ báyìí wọlé ló bá mi ṣe léyìí o ẹ mo pe wọlé o a jọ máa lọ sí kìnnìkan kìnnìkan what's going on now. mi ò jẹ́ ẹ sí kíni. náà wọ̀nyí kò sẹ́yìn bọ̀ ìfún mi kò jẹ́ ẹ̀sẹ̀ kankan mọ́ já mi sí i náà kí n ṣe. wàhálà ẹ̀ ti pọ̀ jù onísọ̀tọ́ ni ìsìnyí onísọ̀fọ́ rẹ̀ ẹ̀ kọjá kí mo bó ṣe ń lọ. wúrà wúrà wúrà àwọlé. ok tó bá fẹ́ gbọ́ official launch ni. official. ìyẹn kọ́. are you sure? no. Babe, don't you think it's time for you to just leave that laptop and come to bed? Babe, come let me hold you a bit now. Ura. Ura. Jama binu mi ò gbọ́ kí ló sọ. Honey, má bínú now, what did you say? I, I was so engrossed in my work, I didn't... Kí ló kó má jẹ bẹ́ẹ̀ ara fi àjẹ ọ̀dọ́ àdúnà ìbàlẹ̀ bàjẹ́ nítorí wọn ni wọ́n yọ wọn fún five hundred. owó wà lọ́wọ́ mi ní ìpínlẹ̀ five five hundred. báwo ni bọ̀bọ̀ ìṣe máa start bọ̀bọ̀ irú kí ni bókè o. Oh gbàgbé òṣì ẹ àjálù lẹ́rù rọ̀ pípẹ́ pàjọ kò máa try ní ẹ̀dí power. jágbọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ ẹ̀mí kílẹ̀ gbá kílẹ̀ tí ì gbà sí. ìbò làwọn òyìn ìyẹn lẹ́jọ́. mo wait is today friday. yeah today is friday. kí you òun sọ yìí saturday ah oh, ma play saturday honey it's a saturday besides only. Ben, Ben was Ben kí ló ń sọ fún mi what do you think you're telling me you're going to work on saturday monday to friday you were nowhere to be found always at work. Leave the house 5 a.m. in the morning. You don't come up back sometimes until 3 a.m. Now you're telling me you're going to work today. You're joking. What what dirty work are you going to on Saturday? What's the point of this damn marriage if I never see you? Um. Anyways, um, I'm in a hurry. Okay. Besides, Wale dúró dè mí ah, Who is Wale? See you soon. Who is Wale? Say, hey, this man. Show the ọmọ ìpele. Check the body ọmọ. Is this man? máa léjú nìyẹn à ń bẹ̀ sọ̀rọ̀ gidi oríta bẹ̀ yẹn. <laughs> bọ̀ mọ́ mi wàhálà yìí ti pọ̀ jù wá ìtẹ̀ ṣe ń tọ pípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ mọ̀ nǹkan ẹ má get me wrong o mo mọ̀ pé ọmọ yín náà ni bọ̀dá Adéyẹmí but ah, kò yẹ kí wàhálà wa to tó yìí nà ọlọ́run á ṣọmọ fún wọn tó bá yá <sighs> mọ́mí ẹ wò ṣé mọ nǹkan mo sọ pé torí ẹ̀ lọ́lọ́run ò ṣe jẹ́ kẹ́ gba visa kọ́sítẹ́ bá dé ìlú yìí wàhálà tẹ máa dálẹ̀ òun ló ti ń lọ yìí ẹ wo mọ́mi ọlọ́run aṣọ fún wọn tásìkò bá tó ẹ wo mi ìfẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ yìí mọ́ ẹ má bínú mi ìfẹ́ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn mọ́ all right ẹ máa pè yín. màá kọ́ lọ lóyún kọ́ lọ lóyún kọ́ lọ ṣé àwọn lọ́fẹ́ sọmọ fúnra wọn. Oh Ọ̀daràn. Okay, no problem. Oh, okay, jàre. Ṣé wàá pa? Ó tún tún múra abiṣẹ́ láàárọ̀ yìí. Ẹ fi ìgboyà kẹsì mi lónìí. I mean, you look too tired. Well, I, I actually really wish I could, okay, but iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi. Iṣẹ́ lóògùn iṣẹ́. Eléyìí tẹ wá ń jí mu kọ́fì láàárọ̀ kùtùkùtù. Àjọ ìgbé kò pọ̀ jù. And by the way, ṣe ti lògùn yín láàárọ̀ I'm running late. Ah. Maria, later. kí ló ń ṣe sista yìí ojoojúmọ́ ṣe akọ máa i have to go i have to go kọfí náà lọ fún tán yìí ní àfúrà wọn sí mi. bàbá ọyọ ti lè wọra rẹ jù ó ti sọ fún ẹ gbàgbé ọ̀rọ̀ ìyàwó ẹ kó bọ́ sí gbòòrò kó jáyé ẹ ọmọ bọ́sì gbòòrò àwọn ọmọ tó tiẹ̀ ń ta á máa obìnrin máa tẹ́kọ̀ máa ronú báyìí náà dára ẹ̀. ìwọ ìwọ ló kàn sọ̀rọ̀ báyìí ọlọ́run ṣé o mà tìgbà tẹ́mi àti wúrà ti ń bọ̀ ni. ẹ ń so ẹ ń bára ń bọ̀ yẹn àjẹ́ mi náà ní tèè ni wò lẹ́gbẹ̀ẹ́ mi sọ fún ẹ má yẹ kóbìnrin kan gbé ẹ sí depression o máa bọ́ sí gbòòrò àjàyè orí wàá mú wọn left and right wàá máa wọ́ wọn wàá máa wọ́ wọn sí bóyá ń ṣayé nìyẹn a kò máa fún ẹ problem báyìí wàá kọ́ lọ para ẹjọ́ kan ni jára ẹ o tára yàrá máa ṣe bóyá ṣe mo nfẹ́ kó máa ronú báyìí nà bọ́kùnrin ni ẹ tára ẹ jọ láì bóyá ṣe yìí o àbúkọ́ sí gbòòrò jayé orí ẹ̀ ju yẹn lọ. la la la la la la la ìbínú jẹ́ ọkọ mi ìbínú jẹ́ ìbínú jẹ́ ọkọ mi ìbínú iṣẹ́ kò jẹ́ ń sùn jẹ́ ń iṣẹ́ kan lé iṣẹ́ iṣẹ́ lọ́sọ̀mọ́nù bí oko sọmọ́nù bí oko bí kò bá nídìí obìnrin òkú jẹ́ kúmọ́lú. jọ má bínú pé mo pè late proposal ta fẹ́ send Starlight International I can't find it anywhere. ṣó rẹ̀ ṣọ́ọ̀pù lo proper login. yeah mo ti lo login tí but yet. kò gbé kan jáde. ṣé ṣé wípé o lo um, capital letter tí ẹ kò ti lo small letter. Oh, Wole, I'm I'm tired. I'm tired of everything. Like, oh, oh, Mute, we're frustrated by. I beg. You know what, Marty? Marty, we're frustrated. Hold on, chicken you can log in the laptop and need actually but oh, okay all right <sighs> <sighs> bóyá ìgbà visa ah, yìí. Ah, àpèlè tó bẹ́ẹ̀ ni iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ló gbomi lọ́wọ́ ni. èsì wà ọ. àì ká sọ. ojú tó rí ẹ kú o. kò ń ṣe bẹ́ẹ̀ yẹn o. ìjọba ìta. ẹ àṣẹ wa ókè. ìwà tí yá ìjọ rẹ rí. ẹ yẹ àṣọ. pé wà náà ẹ máa sáré bá yín pàǹtí bóra sí and by the way ẹ máa dá gbowó yín náà ṣe gbọ́ wọ́n jí lọ́kàn dán yìí. pariwo ńkọ́. pẹ̀lẹ́ ó ga ó gbádùn Oh, <laughs> good, your dress. Oya jẹ́ ká tètè máa lọ. Ah, ah, see àjọ má bínú. I am so sorry, but I have to cancel. I have to go to the office because something serious came up. Besides, what is it? it's tí ń dúró dè mí. Wúrà ṣó We ókè. Bísí, I'm jọ̀ọ́ má see i promise to make it up to you. ah I'll see you okay. Woman, wúrà. Uh, um, báwo ló ṣe máa ṣe báwo ló ṣe fẹ́ kí tẹ́lẹ̀. yẹ́n stress alright. ẹ me. mi. ó mommy Lara? mi lára Oh, ah, ah, ẹ lé. ó wàá máa drop mi. ajá ẹ ẹ ń sáà mọ̀ rí láti fi kankan ṣe wọ́n lóore abẹ́rẹ́ I sí ìyàwó rẹ ni. báwo ló ṣe wá ń cope. ṣé mo Oh, she's ready. mọ́ ṣé o ti rẹ́ẹ̀dì ni. <laughs> ká máa lọ nísìnyí ilé mi àrè. ilé mi àrè. fi síbẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ ọ̀hún àti mo jókòó lé wọn ẹjẹ́ òun bẹ̀rẹ̀ rán síbi kan mo fi sí ṣá. ẹ rí ṣé kí n move by bóyá. no no o màmá wo ìwọ máa ì dáa bóyá kí wọ́n máa lò ṣó ní ìtàjẹ́ kí n mú un. Honey. Honey. ó dàbí pé inú ẹ̀ ò dùn sí mi. They might be náà. kan naast op zijn kanaal. olú bí kò bá nídìí obìnrin òkú. má gbàgbé time tó máa pick me o. mi ò gbàgbé. yeah you know it took me six months to book this doctor's appointment. ah ah my love i will go to pick you up before one pm. So sori tó bá ti close ìwọ lọ dóde mi ní ọmọ iwájú um, train station yẹn. Okay. ṣé bus stop tó wà close sí station yẹn. Yeah, well, I'll do them in bed, so I'll pick you up from there. All right? All right, I'll be there waiting. Mark well. All right, love you. All right, love you too, babe. Mm. Bye-bye. Bye. Wale. Yes. Jamal, we need help ẹ pẹ̀lú program. Oh my God, kilo to Dubai. dé báyìí? Mm, máa bọ̀, ah. ọ̀rẹ́ ẹ̀ see, um, so every time I'm trying to send this file, right? Mm -hmm. Then, Simon try to attach it more Gmail me. Mm-hmm. Konilo, I don't know why. That's strange. Mm -hmm. We are send our files at once in Kato official in here. Really? Mm -hmm. So we'll send it one by one. Try this that Okay. it's the same thing color. Ah. You know what, get it. Oh, ah, okay. All right. máa gbéyàwó mi mẹ́ ní one pm I forgot dang. Are you? Oh my god. Ní office hours. Okay, this is good. sorry. irú òṣìwọ lélẹ́yìí ẹ tó bá gbogbo rẹ̀ ayé tèmi òbí ti má ní kí n dúró now not even at the first stop for that matter. You know, you know how long it took me now to book doctor's appointment? But, oh God. Oh. Mo ti fẹ́ máa bọ̀, wúrà ló tún. Wúrà! Wúrà again? Ah. Ah, mo gbé. Ṣé wúrà ọlọ́kọ̀ títí ẹni tó ṣe jẹ́ pé wọ́n ló máa gbé every time? Jesus! mi ò ní gbà fún méjèèjì o i will not take this from you anymore mi ò lè take you àti ta ni onírànú òṣìṣì tí máa fojú ẹ rí wúrà yẹn náà ni kò lọ fẹ́. so i don't really know what to do anymore sometimes i think she's even avoiding me deliberately controlling she's always at work always it's always something i don't even understand her. so, so sorry that I didn't mean to burden you with <sighs> my issues. Damn. sista wúrà sista wúrà kí ló dé kí ló ṣe yín kí lẹ̀ ń rò. ẹ kàn tọ́ bílẹ̀dà látàárọ̀ ó ti fẹ́ máa yẹ eruku. Are you serious? Um, I was. Um... Uh, uh, you know what? You know what? ẹ̀yin ọkọ̀ lọ sí sitting room kẹlọ relax àmọ́ bá yín parí oúnjẹ tẹ́fẹ́ sí. ẹ ṣọ́. yeah sure mo ṣọ́ ẹ ṣáà lọ relax. Thanks. Lasibo. Ah, you know, I'm a married man now, Me, gbọ́dọ̀ máa pẹ́ǹt àwọn yẹn. Ó já dúró síbi tó wà yẹn. You're not going home this night. Ìyá máa ṣe bẹ́ẹ̀ jọ̀tọ̀ rẹ̀ lọ́wọ́. We got lé mi ilé ọkọ ni. me. Hmm? don't get me angry. Don't get me angry. Kí ló fẹ́? Maybe me inú. Just come here kàn mí ẹ̀kẹ́. wájọ. eré èké ló bá pa wájọ rí. ààyè ìwé ààyè ọ̀gbà tí ẹ ah, fine thank you. ẹ jọ ṣé ti rọpò mi láàárọ̀ yìí. Ah, ṣé wọn ò súnlé ni. rárá o kò wálé kò súnlé. bóyá wọ́n ti tètè jí jáde àbí bóyá ah, ìgbà tó máa fi dé lálẹ́ àná ẹ̀yin ti sùn. really well um, I really have to go jọ tó bá dé bá mi sọ fún pé kó pè keep trying his number okay? okay I really have to go I'm running late. all right yeah, like, any nice day yeah. bye. Double. ọjọ́ ń gorí ajá sùúrù mi kò so sorry at this point. Oh, I will have to refer you to a specialist. We have tried everything, but we're not certain what is causing the bleeding. Unfortunately, your insurance does not cover it. You will have to start paying out of pocket. Listen, we need more. Keep going, Loshe. I don't see you doing anything. Are you even a man? Listen, you need to do something. Do something. I don't understand what you want what else do you want me to do? I'm already working three jobs. I hardly have time to sleep. I cannot even get time to feed myself. What do you what, do you think you're the only one going through this thing? Through the suffering? Your best is not good enough. I need you to do more. We need more money. Do what something. do you want me to do? I don't care. Rob a bank. Steal. Do anything. Just get more money. We need money. I need you to live up to your responsibilities. We need money. Just do anything.

He has completely changed. He doesn't sleep in the house anymore. He doesn't even call me to check up on me like he used to. I mean, it's like I, I, I don't even exist in his world anymore. Mm. I'm, I'm confused. I, I don't know what to do. I mean, babes, you understand why to find Damara. Right? I mean, check it now. You're not happy. Mm -mm. You know I would do. And honestly, I can advise you to stay where you're not happy. If you don't bring you back to where miserable, why stay there? True. I mean, look at it. You are talk where you guys are not working. It's apparent. You know, I, honestly, you know, understand reason to prefer boy in the first place. I mean, look at him. He's so tall, so dark, so handsome, so well built. Ah, he's delicious, he's yummy. he's Um, uh <coughs> -uh. <coughs> no, <laughs> what I'm trying to say in essence is, you know, <laughs> don't get me wrong, He's too handsome. What a fine Jifwe. I mean, look at you. Check yourself now. You're just what? Oh. average in looks. Jojo, Jojo, what, what exactly are you trying to say? What's I mean, <laughs> you were not that fine. <laughs> Let's be honest. Just accept it like that. Oh, fine, lot it <laughs> So I don't know why you're married to somebody like Deyemi, but here's my advice anyway. Mm, better. You know? Oh, I better go, you know. Better go fisile. Hmm. Leave him, divorce him, you know. This life is too short to True. to hang on to something that makes you miserable. Mm -hmm. You know, let mm-hmm. him go. You know, just go. Let somebody else deal with that whole package. Mm. Just leave him, Sha. You know, go somewhere far away. Mm. Ó lè kúrò ní kúrò nílùú yìí. You know, yeah. go somewhere far. Ibi tí ó yẹ pé èèyàn kò You know, oh. like Indiana. You know, mm. North Pole. Mm. Find somewhere really, you know kò tí à lọ. yeah but tí n bá wá ní kí n walk out of the marriage but what about you now I won't be seeing you. <laughs> okay uh, as my friends <laughs> oh, why why worry me <laughs> ìwọ tí ẹ kọ́kọ́ lọ náà oh, you know but pé wọ́n lè need a fresh start mm. so you need to just you know just leave uh, but uh, in a couple of months mm. you know when I sort out my stuff níbi iṣẹ́ and all that you know why not I come and join you ah what are friends for wọ́n join Eh, wọ́n sì ẹ̀ kọ́kọ́ lọ ná kó lọ jìnnà. ìbínú jẹ́ ọkàn mi ló jẹ́. ẹni ta ni kò fẹ́ ni lójú yẹn fa ta sẹ́nu. ìbínú jẹ́ ọkàn mi ló jẹ́. ẹni ta ni kò rìn ní lẹ́yìn yẹn fẹ́ kọ́wọ́. ìbínú jẹ́ ọkàn mi ló jẹ́ ọ̀rọ̀ ayé. feet kí ló i swear you know say wetin i pass for my life na whining why you dey whine me now. gbàgbé ok jẹ́ kí gbàgbé yẹn james báwo ló ṣe ń lọ. mo tẹ́ pété àti sọ̀rọ̀ kékeré fún ẹ̀hún jẹ́ kí ẹ̀dá tó akọ́ wà dà nìyàn lára. ṣé ìyẹn lẹ sọ fún mi bóyá ń jẹ ẹ̀rẹ̀jà rí. get one girl wey i trust no be say i trust me town get one girl wey i dey with now hey ọmọ. Oh, ọmọ yẹn ti fẹ́ pa mí wàhálà ó ti fẹ́ pa mí láti ìjọ tó ti bí mi láyé mi bí sáré ilé mo máa ń yá ẹni tó ti mọ ní àgọ́ inú ọmọ kìnnì. ìwà pa mí ibùdó ayọ̀ ọmọ ayé olúwa ah. Ah, ọmọ. my guy my guy. sori nǹkan tí mo sọ fún mi tí mo bá bẹ́ẹ̀ lọ ẹ̀sìn ọmọ sọ fún mi kò dáa bó máa ń ṣe yìí kò dáa kò sori nǹkan tí mo sọ fún yẹn sìn tí wọ́n á pé òòdùn bó sọ̀rọ̀ yẹn sìn sori bó ṣe relax and everything make sense bó ṣe yẹ kó rí lélẹ́yìn náà. ẹ̀mí ọlá máa gùn jàre the only way tẹ́mi ọlá lè fi gùn náà ni nǹkan tí mo rà ṣe ọgàn ṣe èèyàn gidi advice. ǹkẹ́ ah, mi mo kò tó máa ṣe ni pé ṣé onígbà mi wà dé pé èèyàn kò máa fẹ́ chill out kò bí ọ̀kan tó bá ti fihàn stress bó ṣe yẹ kó lè relax bí kan kó lè enjoy rẹ. kò yẹ kéèyàn kú. ayé ah, kan lèèyàn níyà ló máa parẹ́ báyìí sí. kò yẹ kéèyàn kú rárá ah, o. àyẹ̀wò àkèwà dé mi ilé ìtumọ̀ bọ́ yìí ó make sense. ẹ gbọ́. ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ àti ẹ ń sunlé mọ́ ẹ ń wálé rárá àfi bí n pè ẹ̀tì ẹ̀gbẹ́nu ilé yìí rárá. ẹgbọ́n tí kankan máa ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ìyàwó yín ṣe bó yẹ kẹ́ sẹ́tù àmì kébìlì ni ẹ wọ ẹjẹ́ ń sọ fún yín inú ìyàwó yín ò dùn. sọ inú tèmi kó wá bàjẹ́ torí inú tiẹ̀ ò dùn má stress me má sọ nǹkan tó máa bí mi nú I'm in a very bad mood already please don't make it worse ẹ̀gbọ́n báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ṣe bẹ́yìn náà ṣàmúgbò nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí <laughs> àbẹ́ tí ń gbọ́rọ̀ sí mọ́mì lẹ́nu ẹ <laughs> ẹ wo ọ̀rọ̀ ọmọ ìyá lèmi fẹ́ bá sọ if there is anything going on you can as well settle settle it amicably. exactly i'm handling it the best way that i can. the best way that you can by sleeping with your wife's best friend. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ò fẹ́ kí tìkẹ̀tà gbọ́ àbí ẹ fẹ́ kí tìkẹ̀tà gbọ́ ẹ dẹ̀ ń ṣe ẹ̀gbọ́n ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ ṣẹ gbọ́ ọ̀rọ̀ ọmọ ìyá ni mo ní kí bá yín sọ bóun yín kẹ́ mu lò bóun yín kẹ́ má mu lò ẹ̀yin lẹ́mọ̀ èmi wọlé mo fẹ́ lọ sùn. Just give me some time. I'll be there. Okay? All right. Okay. Mama worry, my dear oh. Darling, something came up now and um, you know, I just have to I have to go up now. What I prefer, fẹ́ tọ́wé rè lọ́sàn-án ah. Darling, kí ló What I prefer, kó fẹ́ fàwé lọ́yàn. Darling. Don't you dare darling me! Ah! concubine ẹ ti fi remote control order ẹ sin àbí o ti fẹ́ dìde o ti fẹ́ máa gbọ̀n lọ àbí try pẹ̀lú mi bọ́ta nulẹ̀ wàá mọ̀ pé outdoor ni mi ò gbádùn rárá. Um, wúrà i'm sorry dara. èmi wúrà mo tún ti di wúrà <laughs> ó ga o tí wọ́n bá bí ẹ̀dá ìwọ jáde kúrò nílé máa gbọ́ àfi wàá gbọ́ níbi ìwò orí rẹ̀ máa ṣe wẹlé fún ẹ máa bà tiẹ̀ jẹ́. èmi wúrà èmi dá èmi wúrà dára àti wúrà bọ́tà ṣé bó fẹ́ àkànlé àbí wàá fi mi wò bí ìràn. jọjọjọ gbẹ́sẹ̀ fún mi jẹ gbẹ́sẹ̀ lẹ fún mi jàre. lọ ṣe gan náà jọ sọ fún mi kí ló ń dúró de kí ló ń dúró ṣe why have you not divorced her eh? oh no no no you think i'm gonna continue this way with you abi hey, <laughs> you better call your lawyer now. okay i agree okay just just calm down just sit down please. look here until you sort out your nonsense this body is off limit. Get off me! Mama, reason don't change out. I said you should agree me again. Oh. Boy, oh, you don't tell me saying uh, I bestie and you smash now. I swear, this is like find myself for oh, suicide plan now. ṣé nǹkan tó ń ṣe yóò dá ibi tó ń ṣe yóò dá ó máa gbé wọn náà bí ń ṣe yóò. confess which kind of you follow me drag no be you talk say me I enter ìgboro. ìgboro burúkú ló wọ yìí ìgboro burúkú ló wọ yìí ah mi ni kò wọlé bóyá wọlé yìí wẹ̀rọ ẹ bá tẹ̀lé fìyẹn lẹ́nà kí làwọn ṣe ń kọ́ wọlé. ọ̀la inú nù àrùn nù. láti mọ̀ ah, àrùn náà ni kò tó máa ṣe náà ni mm. ó kú ẹ̀kọ́ wẹ̀ báyìí bí kò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kú mọ́lú. bí kò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kú mọ́lú I cannot take this anymore. I can't do this anymore. I'm leaving. Mo ń lọ. Ah, ah, mo ń ṣe sista wura ṣe n jókè ni. kí ló mean. please I am leaving you. nǹkan tó mean nìyẹn. Um, listen, babe. Whatever is going on, we definitely can talk about it. Okay? Talk what, Lejo? I mean, she said she's leaving. Olówó ṣe mọ́, she wants a divorce. At kí ni? She wants to go. Don't you want a divorce too? Okay. Um, madam, this is a private affair, okay? Hmm? Please don't get involved. Mind okay. your damn business. <laughs> lémi náà lémi náà Déyẹmí wúrà jọ sọ fún nuisance kó ń lọ. Déyẹmí I am leaving you for good. What nonsense are you talking about? kí ló fẹ́ kí ló sọ fún àwọn parents ẹ̀ kí ló mean pé you are living listen listen we are adults and we are a couple if we have a problem let's talk it out let's talk it out what do you mean. Déyẹmí you want to talk Déyẹmí you want to talk so you actually want to talk that's your plan plan ẹ nìyẹn o fẹ́ divorce àbí you are joking What ti bí ẹ̀dá ah you will not divorce wetin. tún máa ní kí ló ṣẹlẹ̀ kí ló kàn ẹ́ ah, kí ló dé tó ẹ́ kí divorce yàwọn kí ni problem mi. lẹ́mi eh, lẹ́mi kí ni problem mi lẹ́mi kí ni problem mi. alọ́ba divorce ẹ̀ ni you will divorce her ṣé o gbọ́ mi wà á divorce ẹ̀ torí nígbà tó ń jí mi. wọ́n tó ń jí gbẹ̀mí sọ ọ́ jí mi bẹ́ẹ̀ ni máa kú shut up wọ́n tó kì wọ́n kì í jọ ṣe. gbẹ̀mí sọ ọ́ jáde kó ṣì dànù nígbà tó ń jí mi bẹ́ẹ̀ ni máa kú tó fẹ́ kú lémi lórí òun ìyàwó ẹ̀ gbà yìí ó máa divorce ẹ̀. Deyemi nonsense please shut up dákẹ́ adults are talking Deyemi jẹ́ kí n sọ fún sórí bí mo ṣe rí ẹnì kókó lè fi mi ṣe sáìjì ṣùgbọ́n torí o ò lè gbé ìlú sí ẹgbẹ́ kó wá gbé this ugly monkey sínú ilé àti kílọ̀ shut up shut kí tó wà ní kò tí bí bàbá lápò ẹnìkan tó bá ti bọ̀ ẹ̀ tí sì bá lè fẹ́ tẹ́ á ní kó gbé òun lọ sódò kó òun lọ wẹ̀ wọ́n dé ẹni kò fẹ́ tẹ́ á lọ fẹ́ tẹ́ àṣọ ẹnìkan òun fẹ́ tẹ́ I am living now kó wá bí ẹ̀dá kó má bàa bí

to hurt you like this. I need you sọ busy talking talking. So is that an excuse, me? No, no, I'm not making excuses. I'm just saying that it's one of the factors that contributed to the whole scenario. I'm sorry, please. Mr. Wúrà ẹjọ ẹ má kì í mọ ẹgbọrọ ẹjọ ó ti tó ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́lẹ̀ fà gbọ́ wàhálà wà nílẹ̀ ṣiṣẹ́ rántí gbà tí sídẹ̀tì ẹ̀ ṣẹlẹ̀. I'm deeply sorry. We, we tried, tried everything, everything, but we lost Ìbínú jẹ́ ọkọ mi ìbínú jẹ́. kò bá nídìí obìnrin ò kí ń jẹ́ obìnrin ò kí ń jẹ́ ń jẹ́ ń jẹ́ ń jẹ́ kó wá lóhùn. ìbínú jẹ́ ọkàn mi ló jẹ́ ẹni ta ni kò fẹ́ ni lójú fàtà sẹ́nu. ìbínú jẹ́ ọkàn mi ló jẹ́. ẹni ta ní kó rìn ní lẹ́yìn yẹn fẹ́ wọ́wọ́. ìbínú jẹ́ ọkàn mi ló jẹ́. ọ̀rọ̀ ayé. má jìyà lọ́fà ìdí tá a fi ṣiṣẹ́ ká ó bá lè rere jẹ ọ̀tọ̀ láyé iṣẹ́ ọ̀tọ̀ láyé ilé. Ọjà ń gorí ajá, sùúrù mi kò lè. wá báyìí àyè ò sí fún eré rárá. ó tọ́ ẹ sọ́mà èmi náà ti bá a sọ̀rọ̀ mo ní ó máa ní láti ṣàràjọ náà ni láìpẹ́ láì jù náà máa gbé sí ayọ̀ lọ́gbàgbára ọlọ́run. nǹkan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn káàrí jàre. ẹ ṣeun ma a pè yín lọ́la. ó dà ó ó burú. ẹ̀gbọ́n ó dára kí mọ́mí tuntun bá yín sọ̀rọ̀ pé kẹlẹ́ olóyún mi àbí. wọn jẹ́ ayọ̀ paná ṣé kò yẹ ká lóyún mi. ẹ̀gbọ́n I think it's too early. I mean ẹ sì jẹ́ kí ìyàwó heal from the trauma tó ṣì ń go through náà. òótọ́ wa máa gbọ́ advice tèmi that woman needs therapy. because ẹni tẹ́mi wò yẹn wọ́n ti wà ókè náà. number one and then ask for your advice. Number two, ṣé ìyàwó mi ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ló ní therapy? she, ẹni tó ní therapy máa she, ṣiṣẹ́? Ṣé wọ́n máa go about a business ẹ̀ bẹ́ẹ̀ yẹn? Besides, what is the duty of a woman apart from childbearing? The real duty of a woman is to bear children. Kí ni ẹjọ́ therapy? Africans ni wọn náà ọdún mélòó ló ti lò ní America she, she, láti ìgbà tá a ti she, ní Nàìjíríà ṣé wọ́n gbọ́ pé anybody kan she, wọ́n rí tán lọ fún therapy ni? Are you talking like you know you've forgotten your roots? There's nothing wrong with that ẹ̀gbọ́n ọ̀rọ̀ ṣẹ́ tẹ̀ ń sọ yìí I feel that woman is just using that as a coping mechanism the real problem is still there ah, ẹ wo tẹ́ bá máa gbé advice tèmi ẹ kàn need láti mú ọ jáde kó lọ gba necessary treatment tó need and everything will be fine gbogbo eléyìí tẹ̀ ń ṣe yẹ ẹ need ẹ. But I don't understand ṣé ṣé yàwó mi complain for ẹ ṣé yàwó mi pè é síbi kan tẹ́ sọ̀rọ̀ because I don't know ṣé ṣé ṣé jọ sọ̀rọ̀ at any point nípa ọ̀rọ̀ yìí ṣé ìlú ń sọ̀rọ̀ tó ń galé lórí tó ń galé lórí lọ́jọ́kọ̀ọ́ lọ́jọ́kọ̀ọ́ náà lọ́jọ́kọ̀ọ́ náà má dúró lé mi lórí náà ah, ẹ dúró lé mi lórí. ẹ̀gbọ́n ǹjẹ́ òyìn mọ̀ pé um, PTSD ni sista wúrà ni which is um, post-traumatic stress disorder then mo tún wá notice pé wọ́n ní agoraphobia which is the fear of being helpless. And she also has um, peniophobia, which is the fear of not having enough money. Sherry, but me, we want to mo back for research, but mo rí bíi pé ìgbà tí ọmọ yìí tó ṣaláìsí tó fi wà That táwọn specialist kó owó left me, tell yín afford it. He caught gbé àti wúrà lọ sí situation tó one, nìyẹn, he pushed over the edge. ṣẹ̀rẹ̀ mọ̀ pé kò easy kí ẹni ta pè níyà kó gbé ọmọ fún oṣù mẹ́sàn-án kọ́mọ yẹn wá sick kó máa wo lójú kó má lè help ẹ̀ ìyá mi ń gbàbẹ̀ kú ẹlòmíì dẹ̀ ń gbàbẹ̀ wọ depression bọ̀ yìí tó yẹ kẹ́yìn wá fi dúró ti ìyàwó yín ẹ̀ wá lọ ń cheat ẹ̀ lọ ń cheat ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ẹ̀gbọ́n so ṣe rí every wednesday tẹ́yìn máa ń sọ pé bóyá wọ́n pẹ́ délé yẹn mi kò fẹ́ sọ fún yín ni ibi burial ground tẹ̀sí ọmọ yín sí lọ máa ń lọ tó máa lọ jókòó síbẹ̀ ìyá náà ìgbà tí mo tún wá wo gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn mo tún wá rí i pé she is even afraid of having any intimacy because ó wèé pé tóun bá lọ bímọ sìn báwo lòun ṣe fẹ́ tọ́jú ẹ̀ tóun ò bá ní enough money gbogbo òbí ló máa rò bẹ́ẹ̀ ẹ̀gbọ́n gbogbo òbí ló máa rò bẹ́ẹ̀ ṣẹ́yìn ò rò bẹ́ẹ̀ ni nǹkan tí mo ṣe máa ń bá yín sọ̀rọ̀ yẹn pé kẹ́ máa ṣe sùúrù pẹ̀lú má yìí kẹ́ help wọn yìí tẹ́ máa fi sọ pé bí ẹ fẹ́ máa lọ cheat níbi ìkọ́ àbí fẹ́ máa lọ cheat níta àbí fẹ́ máa ṣe nǹkan kan tó máa máa bí wọn nínú àbí tó máa máa dùn wọn lọ́kàn kẹ́ help wọn mo dẹ̀ tíṣà láti bá yín sọ òun ló délẹ̀ ǹsìn ẹ́ ẹgbọ́n ẹ kó kú gan o ẹ kó kú o mo dẹ̀ wíṣ pẹ̀tì lẹ́yìn lẹ́sìn yín báyìí. sorry. I'm so sorry. I swear to you. I promise I'm gonna be with you all the way. I promise you that. I swear to you. I, I, I really, really don't want to break your heart. Please forgive me. I'm gonna do everything you want us to do. We'll go for therapy. I'm at the bad doctors. I'm at shit. We'll go all the support you need. Please, I'm sorry. I love you so much. I don't want to lose you. Please. la am so la la la la la la la ẹkún mọ́lú bí kò bá nídìí obìnrin ò kí ń jẹ́ obìnrin ò kí ń jẹ́. la la la